mo fẹ́ kẹ́ ṣọkàn Akin we lost your wife. ta lẹ ń wá bó lẹ ń lọ ta lẹ béèrè báwo lẹ ṣe wọlé. ẹ ní sùúrù ìyàwó ẹ̀gbọ́n mi rèé. jáde ẹ wò mí ẹ wọ ẹ wo bí mo ṣe. máa bíà ó sọ fún mi pé o lọ́mọ síta. ìrojú tí mo wo yìí mi ìrojú èmi o. mo mọ ọkọ tí ń ṣe mí. èmi ni mrs ìdéhùn ṣé wàá dá mi mọ̀ wọ́n ẹni tó bá mọ ronú mọ̀ yẹ̀ ọmọ ṣì. ẹ dàbí ọmọ tuntun I know what I'm saying. I saw her. Ṣé lójú àlá ni àbí lójú ayé? Bó ṣe wò mí, èmi ni mo wẹ̀ fọ́ bàtí ọ bí ọ. Níbo ni mo ti mọ̀ yín rí? Bọ̀dé ṣá, ìyá máa jẹ bọ̀dé tí ò bá jẹ́ wọ́n. Ìlú àmì fún wọn bọ́ta mò ń bọ̀ mo kọ́ ni ó jókòó báyìí àtàrẹ ń sọ̀rọ̀. mo ti wí. wọ́nà tó ẹ jẹ́ ká lọ. Ah, rárá o èmi ò tẹ́lẹ̀ o. èmi mi ká lọ èmi ò lọ síbi kankan o. ẹ jẹ́ ká jọ máa mi ò lọ rárá. kí ló dé kí ló tẹ̀ ń pariwo. pariwo. ẹ pariwo o ẹ ti dé òyìn dé òyìn. ẹ wáyé. ta ni